before then gan ó ti fẹ́yàwó lé mi lórí bẹ́ẹ̀dì kan náà tí mi ò. bó o lórí bẹ́ẹ̀dì kan náà bí báwo. àti tó bá ti fẹ́ fẹ́yàwó ó máa mú wọn wá sílé. Mhm. a ní nǹkan lè lóyún. pé orí bẹ́ẹ̀dì yẹn lọmọ wà so orí bẹ́ẹ̀dì tẹ́ jọ ń sùn yẹn náà lẹ́yìn bẹ́ẹ̀ni sà ọ̀nà àti sùn. bẹ́ẹ̀ni so n tó tún wá ṣe. gbàgbọ́ lẹ́yìn ọ̀bọ̀ sí lásìkò ìgbà táwọn bá ń sun tiẹ̀. ajọ máa wà lórí bẹ́ẹ̀dì náà ni. ẹ mọ wò wọn tí wọn mọ. bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ gbọ́dọ̀ bọ́lẹ̀ tí máa ṣe bá a ní màmá lọ́lẹ̀ wa. tẹ bá bọ́lẹ̀. Eh. ẹsẹ wàá díjú ni àbẹ́ dojú wo bẹ́ẹ̀ di. ajá máa ń ṣe náà ni. ọyìn ń kọ. wọn wà. ìgbà wo wọn ti wálé kàn yín. wọn ti kẹrù lọ bá yájẹbù. ó tó gbà wo tí wọn ti kẹrù lọ́dọ̀ yájẹbù. ọdún kejì. ọdún kejì. bẹ́ẹ̀ni sá. ọmọ mélòó lẹ bí fún wọn. Ah, àgékà òkúmáláyè ọmọ mẹ́ta ló kù lọ́wọ́ mi báyìí. Hmm, mélòó ni tẹ́lẹ̀. márùn. ọba tó fún yín méjì ti gbà á oṣù mẹ́ta lẹ́yìn tí wọ́n lọ àbí kán tó lọ. kán tó lọ ẹ̀hún lẹ́yìn ìgbà kán tó lọ ni. kán tó lọ ni iṣẹ́ kí n lọkọ yín ṣe. ọ̀pẹ́tọ̀ ni wọ́n àwọn tó ń lápákó yẹn. ok ní ṣe àwọn tó ń lápákó. níbo ló ti ń ṣe. wọ́n ń ṣiṣẹ́ níjẹ̀bú ìjẹ̀bú gbó wọ́n ń ṣiṣẹ́ ní ẹni ìlú náà ti ń ṣiṣẹ́ torí wọ́n ṣiṣẹ́ nílùú tiwa náà ni. níbo ni ìlú ti ń. èkìtì. ṣé wọ́n lọ ṣiṣẹ́ níjẹ̀bú náà náà fi bọ́ sọ́wọ́ ìyá ìjẹ̀bú táwọn ni wọn ò wá mọ́ ni àbẹ́yìn lè fẹ́ wọn mọ́ torí pọ́n fẹ́yàn jẹ̀bù. rárá o gbà tí mo bí last mi ni ìjà wáyé láàrin àtàwọn fámìlì mi torí kò mọ dáàdì mi kò mọ ẹbí kankan. tẹ́ ẹ fi bímọ márùn. ẹ so àwọn màámi wa wá àti àǹtí mi àwọn fámìlì wọn gbé wọn dìde nígbà dáàdì mi kú náà mo rí wọn náà wọn ní tí n bá ti bímọ yẹn pé kí n má tẹ̀lé wọn bọ̀ wọn àtàwọn àti ẹ̀ ń ṣàna wọn mẹ́mí jọ yẹn. wọn àtàwọn àti ẹ̀ na mọ́mì. ẹ wọ́n ṣàna wọ́n já wọ́n ṣe gbogbo ẹ̀ tògbà tí. ọmọ ìlú wo lòun. ọmọ ìbàdàn ni ọmọ ọ̀ràn yàn ni. ọ̀ràn yàn ìbàdàn bí. bẹ́ẹ̀ gbà tí wọ́n ṣàṣe. ní ìyàwó àkọ́kọ́ rẹ̀. bẹ́ẹ̀ni boys mo ti fẹ́. one boys. bẹ́ẹ̀ni ó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni mo ti fẹ́. ó ń kọ́ṣẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni. ok. nígbà tó ṣàbá àwọn mi bẹ̀ wọ́n táwọn fámìlì ẹ̀ náà bẹ̀bẹ̀ ìyẹn àwọn apá ti ọ̀dọ̀ bàbá ẹ̀ ni o àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí ibc lọ kó arọ ni wọ́n àwọn àtàwọn ọmọ mi jà so mo wá gbọ́mọ lọ kí màmí ní ọmọ yìí ó ti ẹ̀ ti pé forty one days gan mo kàn lọ opportunity pé ṣé ẹ fẹ́ gbẹ́nu sí mike. ah ẹ má bínú sá mo kàn lọ opportunity pé wọ́n ti fìbínú kó àwọn àgbà wọ́n ti kó wọn lọ àárọ̀ àwọn ọmọ mi dẹ̀ ń sọ mí ni mo ṣe lọ kó wọn ni mo ṣe ní kí n lọ fi yẹn gbé ọmọ kí wọ́n gbà yẹn bàtí máa dé ló ti páàkì ẹrù ló ti lọ sí ìjẹ̀bú. láti gbà náà. bẹ́ẹ̀ni. ọdún méjì bẹ́ẹ̀ni. kí ni ẹ wá fẹ́ báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé. kí ni orúkọ ọkọ yín tà ń sọ yìí. Ridwan Ridwan àwọn Adédàpọ̀. Ridwan Adédàpọ̀. bẹ́ẹ̀ni. ṣé family àsun la Adédàpọ̀ family hmm, ni mu wọn. ayé ọmọ tẹ̀lá ni wọ́n ọ̀ràn yàn ní ilé ọ̀dọ̀ wọn. ọmọ tẹ̀lá lọ́ràn yàn. ọmọ tẹ̀lá ní oko tí wọ́n ní tẹ̀lá. oko wọn ní tẹ̀lá. bẹ́ẹ̀ni. kí ló kọ agboolé wọn lọ́ràn yàn. ilé olùsọ̀kan. ilé olùsọ̀kan. bẹ́ẹ̀ni. lọ́ràn yàn. bẹ́ẹ̀ni. ni wọ́n ti bí Ridwan. Ridwan kí náà ń jẹ́. Ridwan Adédàpọ̀. Ridwan Adédàpọ̀ kí ló wá ṣe báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní òun ò òun ò gbà tí mo wà nínú last born mi ló ní òun ò láìkì mi. pé ìwà mi ni àti bí àwọn ẹbí òun ṣe fẹ́ràn mi ni ò jẹ́ kó mọ bó ń ṣe lè lé mi láti láti ẹjọ́ ẹ̀. ọmọ àbúrò mi kan wá ń bẹ ní ọ̀dọ̀ mi yẹn ọmọ ẹni tí ó wo èmi ó fún yẹn náà lóyún gbà yẹn mi ò dẹ̀ complain mi ò sọ pé kínní. I don't get it ó fún àbúrò yín lóyún. Eh nínú àbúrò yín yẹn ń gbé pẹ̀lú yín. ẹ ń wá kí mi gbà yín. wọ́n wá fún un lóyún. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ bínú. ẹ gbàdọ́ ti ní kí n má bínú. ẹ̀yin náà bá bínú. ó fún àbúrò yín lóyún. n tó fi fẹ́ yín lóyún lé ifá yín náà lóyún. nkẹyọ kan náà àbọ̀ rẹ́ǹtì mi. ẹ ọ ní ọ ní nígbà tí o ṣe kò kì ṣe náà ló dìjà níjọ némi tí màmí ní ọmọ wa kíyàwó ẹ̀ ó lóyún ó dẹ̀ ní iṣẹ́ abẹ́ wọn ni òun táwọn lòun bá sùn ní àbúyó jọmọ ìyá mi àmì nígbà wọn sì kí sàwọn náà bí ṣé bẹ́ẹ̀ ni tí ọmọ ìyàwó ẹni tó wo èmi ní èkìtì ni tọrọ ọmọ ọ̀ṣun gangan ni wá ọ èkìtì náà ti tọ́ mi dàgbà. níbo lọ́dọ̀ ayé lọ́sùn. èkó èdè lọ́dọ̀ wa ní after ìkírun. ok. so aramọ̀kọ èkìtì ni wọ́n ti tọ́ mi dàgbà. ok. so ó dẹ̀ gbà mo wà ní oyún last mi before then gan ó ti fẹ́yàwó lé mi lórí bẹ́ẹ̀dì kan náà tí mi ò. bó o lórí bẹ́ẹ̀dì kan náà bíi báwo. àti tó bá ti fẹ́ fẹ́yàwó ó máa mú wọn wá sílé. Mhm. a ní nǹkan lè lóyún. pé orí bẹ́ẹ̀dì yẹn lọmọ wà so orí bẹ́ẹ̀dì tẹ jọ ń sùn yẹn náà lẹ́yìn bẹ́ẹ̀ni sà ọ̀nà àti sùn. bẹ́ẹ̀ni so n tó tún wá ṣe. gbàgbọ́ lẹ́yìn ọ̀bọ̀ sí lásìkò ìgbà tán bá ń sun tiẹ́. ajọ máa wà lórí bẹ́ẹ̀dì náà ni. ẹ mọ wò wọn tí wọn mọ. wíwá mi ò gbọ́dọ̀ gbọ́dọ̀ bọ́lẹ̀ tí máa ṣe bá a ní màmá lọ́lẹ̀ wa. tẹ bá bọ́lẹ̀. Eh. ẹsẹ wàá díjú ni àbẹ dojú wo bẹẹdì. ajá máa ń ṣe náà ni. papọ̀. ẹyin mẹ́tẹ̀ẹ̀ta. ẹ kí ni máa fún yín mu. no kì í fún mi ní nǹkan. àti àwọn náà àti obìnrin tibí náà ẹ yín mú nǹkan kan. ní ti tajútajú tí wọ́n fọwọ́ bá yẹn lọ́pọ̀ lọ́ngbẹ̀yìn bá mú téèyàn ní máa ti ṣe iye fún mi ní ìkọ̀kan. ṣé ẹ wá rí i pé kò nọ́mà ni láti ṣe bẹ́ẹ̀ nígbà náà. Ah. ẹ àwọn ọ̀rẹ́ mi máa ń bú mi wọ́n ní ó ti fògùn fẹ́mi ní kankan tí mi bá ṣe bẹ́ẹ̀ ó máa máa nà mí torí tiẹ̀ mo lọ kọ́ oríṣiríṣi oúnjẹ ní sísè lóòótọ́ èmi ni mo gbà á láàyè kó máa ṣe bẹ́ẹ̀ torí àwọn èèyàn tó àwọn èèyàn mọ̀ mí dáadáa lámúlòkọ lámúlòkọ ni èmi àti ń gbé tẹ́lẹ̀ so a ní oríṣiríṣi àrùn kéèyàn máa yọ nǹkan funfun ní ojú ara. Ah, ah, ah, funfun kí ojú ọgbẹ ẹgbẹ ọgbẹ yẹ kẹ yọ pupa gan pẹ̀lú sísẹmù tí ń lòun. so mo wá ní kí kófẹ̀ kan fẹ́ ìyàwó wá sí ilé because tí máa ń lọ fẹ́ gbẹ̀sùn lọ́rọ̀ yàn arúgbó ara ni bàbá ẹ̀ fi bí bàbá ní tí máa ṣe fẹ́ káyé ọmọ mi rí ní kí n jẹ́ káyé rídùn àárín so ọ̀kan làwọn dẹ̀ ni. ẹ ò tí wàá báyé rídùn àǹjẹ́ báyìí. ní báyé ẹ̀jẹ̀ sáà. ìyàwó di mélòó báyìí. èmi àti ọmọ tó fún lóyún yẹn àti ìyàwó méjì tó fẹ́ sí wá sórí bẹ́ẹ̀dì mi mm. eh, àti ìyá àjẹbù báyìí wọ́n ṣe márùn. àjẹ márùn báyìí tó kí ló wáá fẹ́ báyìí. nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi wá síbí báyìí ni pé ìyàwó ìyá àjẹbù fẹ́ gba àwọn ọmọ tí mo bí àwọn ọmọ tó wà lọ́dọ̀ tèmi wọ́n fẹ́ kó sọ́dọ̀. ṣé ìyá àjẹbù ti bímọ. wọ́n ti bímọ síbòmí. wọ́n ti bímọ fọkọ yín. bẹ́ẹ̀ni. ìyá àjẹbù fẹ́ gbọ́mọ tí. bẹ́ẹ̀ni so ibi ta ti ń ṣàǹfà ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni tí mi bá kọ́ mọ́lẹ̀ nítorí mi bá rí kí n fara mọ́. ta ni. ìyẹn ìyájẹ̀bù àti ọkọ àti ridwan. kátó wí kátó fọ̀ bàdà jìnnà ṣe bẹ̀rẹ̀ sáwọn ọmọ nìyẹn. àwọn ọmọ yín lé egbò àdá àjìnnà. bẹ́ẹ̀ni sá. mẹ́tẹ̀ẹ̀ta. méjì sí ẹ ní egbò àdá àjìnnà ló mú lórí pé mo padà gbé wọn padà sí èkó èndè nílùú wa ní ọ̀ṣun. sẹ́sẹ̀ wọn ti sàn báyìí. ọlọ́run ti ṣe wọn bọ̀ nǹkan tá a yọ lẹ́nu ẹsẹ̀ wọn gbogbo everything ni mo snap ló wà ní orí fóònù mi. ẹ jẹ́ n bóò ní tẹ́ ẹ yọ sí rí tó ṣe é wò. ó ṣe é wò àwọn èkó ojú ọ̀nà àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n ní sá àwọn egbò yẹn ni. nígbàjì kọ́kọ́ wò tó ṣe é wò. àwọn egbò. I don't know the producer of the program. Magaji Magaji kékeré. Ọmọ gáàsì kékeré. Wọ́n kọ́ ni producer ni. Wọ́n kọ́ ló lè tó ní. Wọ́n ló ṣe é wò. Kọ́ máa next year lọ, ó ṣe é wò bó o sọ ẹnu tẹ ẹ ọdà o tó bá fẹ́ wo ojú rẹ ó ṣe ń di o ẹ̀ẹ́n rẹ́rìn ó ṣe wò kò clear dáadáa. so gbà yẹn mo dẹ̀ tún wá di pé cs náà ó sì dúró lórí pé àwọn máa gba ọmọ ni mo lọ sí family house wọn lórí bákan náà ni àti bí ọdún méjì yẹn mi nìkan mo dẹ̀ ń dá àwọn ọmọ tọ́ ìjọ kan mo wá tẹ̀lé àwọn olóko lọ sí Ìjẹ̀bú Igbó bí mo ṣe mọ ibi tí ọkọ mi wà ti ìyàwó nìyẹn mo ṣe ráwọn ẹbí ẹ náà ní ibi ìnáwó nìyẹn mo ní so bàbá mi kú mo fi bí àdúrà ọmọ yẹn fún yẹn nìkankan nù yín ò wá mo ṣàpadà nígbà tá a padà dé Ìbàdàn mo lọ sí ọ̀ràn yàn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní blast mi tó wá gbé mi wá sí bíbá nìyẹn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi nìyẹn àwọn wo àwọn ẹbí ẹ̀ Oríyọmí nǹkan làwọn fẹ́ kí n gbé àwọn lọ nǹkan nǹkan ìgbàṣegbà wo ṣàwo mo mà láyà o mo ní gọt ìjọta tún wá bíbá yìí náà tíyàwó náà wá torí àkúrú náà bá wa. yájẹ̀ bu wa. bẹ́ẹ̀ akuru wọn ni wọn lọ sọ̀rọ̀ njọ náà. àti bàbá jẹ̀bú náà àti bàbá jẹ̀bú. ìjẹ̀bú súnmọ́ bí ìjẹ̀bú ṣé ojú ò tiẹ̀ ko ọ bí kò pọ́n bí. wọ́n wà láti jẹ̀bú títí dáadáa wà ọlọ́run járí nu wọn o ọlọ́run járí o ká ti rí jẹ̀bú kan kó tiẹ̀ surprise wa pẹ̀lú dáadáa lórí ètò yìí inú wa ó dùn. mọ gbẹ bàbá mi. ridwan ti ń sọ yẹn nàbà wà ní wípé sísítẹ̀mù ẹ̀ kọ̀ọ̀kan sínú sísítẹ̀mù tó nọ́mà mọ́ kò nọ màmá system ẹ ò nọ màmá gbogbo bá a ṣe ń bá sọ̀rọ̀ tó ní tó kàn sọ náà ni wípé kó kó wọn mọ fóun mo wá béèrè lọ́wọ́ ìyá àjẹ̀bù pé sísẹ́ bá kọ́ ọmọ fún yín sẹ́ wò ìyá àjẹ̀bù ní àwọn ọ̀dà pọ̀ mọ̀mọ́ tán náà ni so obìnrin náà bá sì sọ pé ó dà nígbà tí ìyá àjẹ̀bù ti sọ bá nǹkan òun kúkú yọ̀ǹda ọmọ fún wọn kó ọmọ kó lọ kó wọn lè bà rẹ́ mi òun mú délé. is okay obìnrin náà nọ́ọ̀mà kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ sá. kí ló wá ṣẹlẹ̀. n gbọ́ di pé ó ti ń di ẹlẹ́mìí lọ nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn ló fà sá. ẹlẹ́mìí bò ẹnìkan gorí òkè ni. Ah, ó ti dá láàánú tẹ́tí èèyàn ní lórí àwọn nǹkan tí ò ní kínní. tẹ fẹ́ play nǹkan fún mi. ẹ wò. ta ni sọ̀rọ̀ yìí. àwọn ẹbí ẹ̀ nìyẹn. ìgbà ń lùlù sí gbogbo ohun tí wọ́n ń sọ yìí èèyàn fẹ́ẹ̀ máa lè máa jó. wọ́n ń gé wọ́n ń gé igi igi ni bàbá igi bàbá ọkọ mi tà lọ́rùn yìí. ok wọ́n ń gé igi ohun nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí mo fi wá sí bíbá yìí nígbà tí láwọn mi ò dẹ̀ lè fọ́mọ mi lẹ̀. máa gbọ́. lẹ́yìn ìjọ ta wá sí bíbá tí wọ́n ya àtìyá àjẹ̀bù náà a lọ sọ́ràn yàn gbogbo rìkọ́dì yẹn náà ń bẹ ń bíbá tí àwọn ẹbí ní ká yá ṣe sùúrù pé kó tẹ̀lé mi dé school àwọn ọmọ ká lọ yanjú everything ọ̀rọ̀ yẹn ti di méjì o gbọ́ mi yé o kódà o ti di mẹ́ta nọmba one kò tọ́jú ọmọ ó lóun ọgbọ̀n mọ́ méjì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta abẹ ni conversation tí mo gbọ́ yìí mm. àwọn tí wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló mọ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ti ń sọ pé oríyọmí ni ọ lọ oríyọmí ni ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí yóò tún ṣẹlẹ̀ láàárọ̀ lánàá mm. fine so ìyẹn ò kò tí o tí àbí o tí wà o tí wà bí gangba yẹn ah, ah. so ìyẹn ò tuntun lẹ́yìn yẹn onísọnù eṣinṣin tó wọlé yìí àfi bí gbọ́n àbí lílù àmọ́ ṣeéṣe ni <laughs> ẹni tí ọba sọ̀rọ̀ tọ́ba ridwan sọ̀rọ̀ ní onírẹ́ẹ̀mù tí ridwan wà ó ló ti yàtọ̀ but despite that between you and I kí ló wá dé jẹ̀bù. Ah mo lọ ṣiṣẹ́ olópò ni hmm. súnmọ́ bíi láì lè sí òun hmm. náà mọ̀ kí wọ́n máa ń ṣe kódà àwọn ará múlòkó tán. ọ̀wà rẹ ló bó ló ṣe wá mọ ilé ìyàwó ilé ìyá àjẹbù. ẹ ṣe a lọ gbé pọ̀nmọ́ ní búkà ni mo rí wọn pọ̀nmọ́ táyé a fẹ́ lò. ọ̀dà ìyàwó mọ̀ tẹ́lẹ̀ ni ọ̀dà ìyá àjẹbù mọ̀ tẹ́lẹ̀. mo ti rí rí nígbà kan tó fẹ́ bá wa yanjú ọ̀rọ̀ ìyá àjẹbù dẹ̀ ni kò sọ fún un pé a máa padà sọ́dọ̀ ara wa nígbà yẹn ó dẹ̀ ní ìgbà tó lọ búkà ọlọgbé pọ̀nmọ́. bẹ́ẹ̀ni alábùkà ọlọgbé pọ̀nmọ́ la fi rí. Bàtà mhm. lórí gangan. Ọkọ àtìyàwó. Kí ni wọ́n ṣe níbi tó ti rí wọn? Wọ́n ṣe ìnáwó ni. Bẹ́ẹ̀bi ìnáwó ìtí wọn wá pè wọ́n sínú. No, kì í ṣe pé mo yabẹ̀ o. Àwọn ń bọ̀. Èmi bíbí ẹgbẹ́ ilé wọn ní Ṣàfádì ní Jẹ̀bùgbò. Hmm. Ibẹ̀ ni èmi ti lọ gbé pọ̀nmọ́ ní Bùkà. Nígbà ò gbé pọ̀nmọ́ àti ẹ̀ tán kọ́. Orí mi ó kí mi, èmi náà dẹ̀ kí. Kí ló wá tẹ̀yìn ẹ̀ yọ? kò sí ẹ̀kan tó tẹ̀yìn ẹ̀ yọ hmm. àwọn ẹbí náà wá síbi ìnáwó mi ò bá wọn fa anything hmm. láwọn títa tó dé Ìbàdàn padà mi ò bá wọn fa nǹkan kan wọn tó dé Ìbàdàn padà mi ò bá wọn fa nǹkan. ìyá tó ń sọ̀rọ̀ ní pé kí n lọ wá débi ìnáwó pé ṣé wọ́n pè ọ́ ni wọ́n wá dá wọn lóhùn pé pé kí ni mo wá lọ sí Ìjẹ̀bú kẹ́kọ̀ọ́ gbọ́ tán ní sàwọn ní kí ni mo wá lọ sí Ìjẹ̀bú pé kí ni mo lọ ṣe ń bẹ̀. Hmm, wọ́n ti kọ́kọ́ sọ bí ìnáwó mo gbọ́ ìnáwó pé kí ni o wá débẹ̀ ṣé wọ́n pè ọ́ ni wọ́n wá ń dá wọn lóhùn pé ṣé wọ́n pè ọ́ ni ṣé wọn sọ ṣé ìyàwó òpè ọ ni wọn wá ní pé kí ni wàá lọ sí kí ni ìwọ lọ sí mi má parọ́ fún mi o. dáàdi mi lè parọ́ sa. ẹ kí ni o lọ sí nbẹ. mi ò lọ bẹ aláì sí wọn bí láì lè sí. wọn sì wá sọ pé kí ni o wá débẹ̀. kódà kódà tó bá dúró òun náà n tí mo lè sọ lójú ẹ ní mi ò kì í ṣe pé mo dídì lọ kì í ṣe pé mo dídì lọ síbẹ̀ sa. kí ni kí ni o lọ tí ń bi ìnáwó. mo lọ gbé pọ̀ mọ́ ní búkà ní sa. kí ni o jẹ́ bí ìnáwó ti pàmò àti ẹni ẹ̀kọ́ tó sí ara wọn ni ìwọ èmi kò rí ó sì kí ó kí mi èmi náà sì mo sì mọ́lẹ̀ mi kí nígbà tó kí tẹ́kìlọ̀ ọmọ bá tiẹ̀ lọ sí. ó lọ náà ni mi dúró oh. mi dúró mi ò dúró ó là mọ́ lẹ́yìn pé mo mo pe àwọn ẹni tí mo bá sọ̀rọ̀ yìí mo pè mhm. wọ́n ni pé ọmọ aníyàwó rí dùn àníṣọ́rọ̀ wá ṣe bí àwọn àdá ah, gbogbo àwọn náà ti ń àwọn tí ń bọ̀ ni mo fi wá fèsì pé à ah, so bàbá tèmi kú ẹni torí pé àṣẹ sàrà àjọ kẹta ẹ lè tẹ̀lé mi dé ọ̀dọ̀ wa lọ́hùn so ẹ ń bọ̀ níbi ìnáwó èmi náà bẹ́ẹ̀ ń jẹ̀bú o ẹ bá mi lọ́hùn. ṣé ìwòsàn iná fi ní kí ni mo lọ ṣe ní ìjẹ̀bú ah. so kò ṣe pé bóyá mo dìídì kó làwọn ò rí mi èmi náà sì rí wọn olúkálùkù kó làwọn ò lè sọ pé aṣọ tí mo wọ̀ ni èmi náà sì lè sọ pé aṣọ tí mo ṣàwọn pé gbogbo wọn ni wọ́n lọ sí ibi bẹ̀. ìyẹn wá ń dùn wọ́. kò dùn mí torí tó bá dùn máa ti wá láti ìyẹjọ ṣùgbọ́n ti egbò tí ó mú wọn. àlàyé kò ń bẹ kò dùn ọ lódìjà obìnrin ni ẹ ó yẹ kó dùn ẹ irú àtàìmì yẹn ara rẹ ti gbóná o lè kọ́ńtúrò ara ẹ mọ́ ó ti dùn ẹ pé àwọn fámìlì tó wá wà ń bẹ wọn wá ṣèlè oúnjẹ ẹ̀gbọ́n bàbá tiẹ̀ kú wọn yọjú náà kí ló ṣe tó bímọ fún tó báyìí kí ni wọ́n wá right ní táìmì yẹn ẹni tó bá right lèèyàn máa ń béèrè right lọ́wọ́ ẹ̀ right tá à ń sọ yẹn nínú lọ́ọ̀nù ni níbí lásìkò yẹn nǹkan ò nọ́mà màmá ọkọ rẹ kọ́ tó o fẹ́ gangan kọ́ kó o tó lè rí right gbà lọ́wọ́ ẹ̀ ọ́ dá padà sí right left ló wà ní táìmì yẹn ó jẹ́ wọn ó ṣènáwó yẹn tán kódà tó bá fẹ́ béèrè right yẹn kì í ṣèjà. ní obìnrin jọ̀nà mo ọ́ mo lọ sọ́rọ̀ yàn nílé wọn. o béèrè sí bó o pè ah, tó ti gbàgbé ni. mo pe àwọn yẹn mo pè wọ́n ni. Ah, o ti béèrè náà. bí gbọ́ òrí wọn ó sá ti kí wọn máa lọ bí ètò wa mo mọ̀ pé ò ní wà òkè ibi tó wa náà o ṣùgbọ́n wà sáàmù mọ́ra wa padà lé so number one yẹn nọmba two ó lọ fẹ́ ìyá àjẹ̀bù ó sì ti pọ́dún méjì ilé tó ń gbé ta ní ìsanwó ẹ̀. amúlòkọ la ń gbé tẹ́lẹ̀ so ìgbà táwọn èèyàn kẹrù síta ni mo gbalé. wọ́n ti kẹrù yín ta ń bẹ̀ ṣé kò tí ì kọ́lé ni. ìkọ́lé o. ìyàwó márùn-ún ètí kọ́lé ní tí mò ń bá jà fún náà nìyá ni mi jẹ́ kó ní sinmi èmi ti gbálẹ̀ mi. òun náà ti gbálẹ̀ mi sí amúlòkọ rẹ náà. Ira o mo ti kúrò lámúlòkọ báyìí mo ti wà lóyún. má sọ bí ọ wà ó ní aláṣọ tán ó ti wà ń bò mí. èmi ti wà ń bò mí sá. kí ni a fẹ́ jà fún lálẹ́ yìí o fẹ́ gbà àwọn ọmọ rẹ o fẹ́ mọ dá ọmọ ẹ tọ́jú lọ ni àbọ̀ o fẹ́ kó padà fún wọn torí méjì ni o tọ́ ọ̀bà tó o bá ti mọ̀ pé ọ̀rẹ́dẹ̀ àti dọ́mọ rẹ tọ́ mẹ́tàlá wọn ò lè gbọmọ lọ́ọ̀ rẹ̀ ṣùgbọ́n tó o bá lè dá àwọn ọmọ rẹ tọ́ ẹni ká lọ bá wọn kájọ sọ̀rọ̀ ó kú ọwọ́ rẹ báyìí mélòó ni wọ́n mẹ́ta èyí tó dàgbà jù kí ni èjì going to fourteen years. go to fourteen years. fourteen fourteen. àyẹ̀wò pé fourteen bíi forty ni. Ah torí wọn pé wọ́n gan fúnra rẹ̀ òde tí ìbímọ tí ó to forty years nísìnyí nígbà tí èsì pé òbí mọ inú So <laughs> nígbà sì ni go to forty years ah, forty years mm. ìkejì ńkọ́ kẹta ńkọ́ kíláàsì wo làkọ́kọ́ ah, ah. wà. ó lágbára sà. ó lágbára kíláàsì kíláàsì wo ni kejì wà. ọ̀hún ó ní ẹ̀rọ sà gbogbo ẹ̀ ló ní ẹ̀rọ. ó ní ẹ̀rọ kíláàsì wo ni kẹta wà. mo ti balance. balance. good o mọ̀ tí òjò balance o ò tí ì gbà ń tọ́lọ̀ ṣe o tí mọ̀ pé problem ti dé wàá kọ́kọ́ accept faith ẹ pé issue ti wà torí pé you have lost your husband to someone else kò ń sáì mọ̀ ṣe rẹ bẹ́ẹ̀ ni kò ń sáì mọ̀ ṣe rẹ issue ti wà ní ara àwọn challenges tó wà nínú ìgbéyàwó nìyẹn nínú gbogbo tó ń bẹ nínú ayé ìgbéyàwó ló le jù nínú gbogbo puzzle tí ò ṣe é solve ìgbéyàwó ló ìgbéyàwó number one nínú gbogbo chess tí most intelligent person ò lè play ìgbéyàwó ni nínú calculation tí ò ní tí ò ní uh, uh, tí ò ní answer ìgbéyàwó ni one plus one nínú ìgbéyàwó kì í ṣe two one minus one nínú ìgbéyàwó kò ń ṣe zero calculation tá à ń ṣe mathematics tá à ń work nínú ìgbéyàwó ó ń fún wa ní different answer àti ìgbọ́rọ̀ ẹnu ọkọ rẹ bọ̀ owó ìtọ́ sọ yìí mo kọ́kọ́ kọ́kọ́ gbà pé issue ti wà bẹ́ẹ̀ ni ìyá àjẹ̀bú lòun ọ̀dọ́mọ tiẹ̀ mọ́mọ tọ́ ṣé ìyá ìjẹ̀bú ò tí ì sògùn lò yọ̀dọ̀ ọmọ tiẹ̀ mọ́mọ tọ́ ṣé ìyá ìjẹ̀bú ṣé wọ́n wà alright tí ìyá ìjẹ̀bú bá wà alright á jẹ́ pé wọ́n lò wà alright ìwọ ló ń béèrè pé kọkùnrin yẹn wá ṣe nǹkan kọ́ wá ṣe nǹkan kọ́ wá ṣe nǹkan kò dẹ̀ rẹ́dí àti ṣe nǹkan kan mọ́ ló fi ní ọbọ̀ nǹkó bẹ́ẹ̀ ni fáyẹ́pọ̀ ti tún ọ̀já rẹ̀ sán tọ́ ntí mo yàn ní ọlọ́run má jẹ́ kú ọlọ́run má jẹ́ kú o torí àwọn òbí rẹ̀ ń gbàdúrà kó kú o tó bá yẹ pọ́kọ tó fẹ́ ti kú ńkọ́ kí ló ṣe na ẹni tí òtún ọwà tọkọ rẹ̀ ti kú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń get it right lónìí wọ́n ń fẹ̀mí wọn síbi pé ó ti kú ni wọ́n dẹ̀ face music wọn wọ́n dẹ̀ ń lo wọ́n dẹ̀ ń tọ́jú àwọn ọmọ wọn lọ because if you continue like this yóò affect àwọn ọmọ yẹn o èrè ẹyọ kan tó sì lè jẹ náà nù má gbàgbé o wípé ẹ bẹ̀rẹ̀ dáadáa o ìwọ náà ò ṣe dáadáa ń bẹ̀rẹ̀ o o ò ṣe dáadáa rárá ń bẹ̀rẹ̀ tó o fi bímọ márùn fọkùnrin tí ò wá yọjú lé lọ́dọ̀ àwọn òbí rẹ sọmọ pé wọ́n ló fà á. kì í ṣe bẹ́ẹ̀. bàtọ̀ wa lóyún àwọn yẹn wá ní kó wá kó wá mú wá ni ọ̀wà mọ́ wọ́n tó wá já o padà mhm. instead tí o fi wá jókòó dúró o tún sáwá bàdàn. o tún sáwá bàdàn. you should have i mean go to set record straight ṣùgbọ́n ọ̀gọ̀. Oh, ọlọ́run ní pé àgọ̀ ọlọ́run ní pé agbọ́n tó bá fẹ́ kágọ̀ rẹ ọ wá dọ́gbọ́n my dear sister gbàgbé ridwan, àwọn fèsì àwọn ọmọ rẹ gbàgbé rídùn àwọn fèsì àwọn ọmọ rẹ ọkọ rẹ kú ònú ilé ọlọ́bóbìnrin mi ó ní ó wá sojúṣe lójú ọmọ rẹ lórí ọmọ rẹ ó ní ó kó ọmọ rẹ tó bí fóun kó kó fúyàwó mi tó ń lọ ọba you don't know o oh, mọ interpretation ọ̀rọ̀ yẹn ni so the only thing tó lè gé nísìn ni pé take your own children kó dẹ̀ lọ́ máa tọ́jú wọn ní tó sọ ni pé òun ò nídìí ẹ mọ́ bóun kó àwọn ọmọ tó bí fóun ìyá ẹ̀ ti dàgbà ìyá ìjẹ̀bú ti dàgbà ìyá ìjẹ̀bú ju rírọ̀ àlọ́ ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti ah, ah, ah, Paul ti jo Ronaldo ò lè fi gègé mọ́ Messi ò lè score kẹ̀kẹ́ pẹ̀lú bọ́ọ̀lù tó jo àbí. rọra dìde lẹ́rọ̀ kó o já sọ̀rọ̀ lórí àwọn ọmọ rẹ ibi tá a bá ti lè ràn ọ́ lọ́wọ́ níta advice ibi tá a bá ti lè ràn ẹ́ lọ́wọ́ financially iṣẹ́ wo ló ń ṣe. tailor ni mo kọ́ sá. tailor ló kọ́. bẹ́ẹ̀ ti sá. ìgbésẹ̀ wo ló kọ́ iṣẹ́ wo ló ń ṣe gbogbo ẹni lọ́kọ́ tailor kọ́ ló ń ṣe tọ́lọ̀. èso ni mo ń tà fún náà. good tailor ò lè gbé ntọ́wà ńlẹ̀ yìí. Eh, ọgbọ́n tẹ́lẹ̀ ò lè gbé nǹkan wà lẹ́yìn ó tún fi nǹkan míì késo ó tún fi nǹkan míì késo ló fi ráwọn ọmọ rẹ tọ́ dìde kó já sọ̀rọ̀ ó lè fọjà oko késo kọ́ni tó ti ń ta kọ́pọ̀ báyìí fìdí wà lẹ́ o hmm? sọ̀rọ̀ ìṣòro ìṣòro wọ́n máa ìṣòro ti ń rọ̀ ti ń yọ ayé ẹ̀ lẹ́nu ọwọ́ àbí òun ń báàgì rẹ̀ mu. kí náà wà bí báàgì rẹ tí ọmọ tó wà bí báàgì rẹ sí òlìkà hmm? tí yọ ayé ẹ lẹ́nu nù sọ wá rí tí tí yọ ẹ lẹ́nu bá ń gbé lọ sórí àwọn ọmọ rẹ bọ́ọ̀lù ti bẹ́ o ọ̀rọ̀ ti yíwọ́ o bá a gbé ridwan wá bí kò sí tí ọ sọ ẹ báwọn ẹ̀gbọ́n ridwan àwọn fámìlì ridwan ni wọn ò rí wípé ẹgbẹ́ mọ̀mọ́ àwọn lójókòó tì mú ebi ni ẹ ń bú ọ̀hún pé kí n lọ wá lọ bẹ̀ you don't get it wo máa lọ ọ̀tá ká sọ̀rọ̀ lẹ́yìn ètò ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún ọ bọ́ọ̀lù ti bẹ́ ọ̀rẹ́dì má tan ara rẹ̀.